الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد تقبل الله صلاتنا وإياكم جميعا أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته بنهم الله سبحانه وتعالى tó ṣàánú ìmí àti ẹ̀yin pẹ̀lú ìjẹ́ mùsùlùmí abẹ́ Allah subhanahu wa ta'ala kí ó dọ̀wọ́ jàrí kí ó máa yọ wá ní dáírọ̀ Islam insha Allah ta'ala láàárọ̀ ní ṣókí a sọ̀rọ̀ nípa ipò tí a wà ní orílẹ̀-èdè Nàìjíríà àti kí ni ọ̀kan nínú àwọn ìhà tó yẹ kí àwa mùsùlùmí kí a kọ̀ sí ipò tá a wà nípa ètò ààbò ó ní nǹkan tí à ń sọ tá ń pè ní ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ ààbò tá a mọ̀ sí síkíọ́rítì oríṣiríṣi ọ̀nà ni àwọn ìjọba àti aráàlú ni wọ́n ń tọ̀ oríṣiríṣi ìyànjú òní wọ́n sì ń gbà wọ́n sì ń sapá nínàkọ́nà láti lè jẹ́ kí ètò ààbò ìlú kó gún mọ́ abalabi tá a fẹ́ wò ní gbé ó dàbí ẹni pé kàkà kí ewé àgbọn kí ó dẹ̀ ìpele ni ó tún pele sí bẹ́ẹ̀ sì ni àwọn Yorùbá ní kàkà kí ó sàn fún ìyá àjẹ́ ó fi gbogbo ọmọ rẹ̀ bí obìnrin ẹyẹ wá ń yí ìlú ẹyẹ àwọn ọ̀rọ̀ wọ̀nyí ń ṣàlàyé pé sábà ń mérètí pé kí nǹkan ó yí padà bí ìta ń fẹ́ ṣùgbọ́n nǹkan tá a fẹ́ yẹn tí wọ́n ń dàbẹ̀ kó tó ń pọ̀ sí i tó làwọn Yorùbá máa ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí ọlọ́run ọba àlekè ọlá nínú Al-Qur'an ń jẹ́ ká gbọ́ abala kan yé kéṣe pé ní gbogbo ẹ̀ ló jẹ́ ká gbọ́ yóò ṣùgbọ́n nínú abala kan ta fẹ́ lò ń bẹ̀ ó ní pé kìí ṣe sábà ti rí àwọn fitan dààmúdààbò wàhálà táǹpé ládàáwò tó bá ti ń ṣẹlẹ̀ báyìí kìí ṣe ojú aburú nìkan ni a fi máa wò kìí ṣe ojú aburú nìkan ni a fẹ́ fi máa wò ó dàbí ẹlòmíì tó bá gíríjì tó ní àwọn àdójúkọ kan bá ń pè ní ìpèníjà oní àfihàn jẹ́ ìṣòro tó bá padà borí ìṣòro yẹn tó bọ́ nínú ìṣòro yẹn ẹ̀rí pé ó ń tọ̀hún lè padà di alágbára látara àwọn nǹkan tó ṣe kí ni tó ti là kọjá ọlọ́run bá lè pe ọlájú oyé wa nínú alukur'an wípé wà má asabakum min musiba má asabakum min musiba èyí tó bá bá yín nínú àwọn àdánwò fábìmọ̀ kásábà àìdíkù wà ya'fu an kaseer ọlọ́ni ẹ̀yin lẹ́bọ̀ ara yín fà kódà kẹ́ lè dáadáa ọ̀pọ̀lọpọ̀ kí n tó yẹ kó fa náà bá yín lóòótọ́ ti sàmójú kúrò tóun tún jẹ́ kí fìtínà mi ò ṣẹlẹ̀ ìwòye kan nìyẹn nínú àwọn ọ̀nà tó yẹ ká gbà wípé kí ló fà ẹ̀yin lẹ́fọ̀ọ́ ara yín fà kìí tó wá ṣẹlẹ̀ yẹn gan-an ó kéré sí tó yẹ kó ṣẹlẹ̀ tí ìbá ti pé òun fúnra ọlọ́run ṣe kí ni òun ṣe àmójúkúrò ọlọ́run jẹ́ kó yé wa nu kùránì gbé àwọn alámìyàrá ọ̀nà tí àwọn ọmọ èèyàn lórí ilẹ̀ òkè ń wòye wọn èyí ṣàkíyèsí èyí pé yòftanon a máa ń dán wọn wò mọ̀rọ́tàn àwọn mọ̀rọ̀tàn èyí lẹ́ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì nínú ọdún ọlọ́run tí àwọn ọmọ èèyàn òkè ń wò ní ibi pé àwọn ọdẹ wọn wò ní ẹ̀ẹ̀kan tàbẹ́lẹ̀lú ẹ̀ẹ̀mejì lọ́dọọdún ní ọdún tó yá látara àdánwò yẹn wọ́n ò lè ṣe rí padà sí ọ̀dọ̀ ẹlẹ́dàá wọn èyí tó ṣẹlẹ̀ yìí ojú tá a fẹ́ fi wò ni wípé ká ṣẹ́rí padà sí ọ̀dọ̀ ẹlẹ́dàá wa gbogbo ní kò bá tún jù báyìí lọ gan àánú òun ni ò jẹ́ kó jù bẹ́ẹ̀ lọ bí àwa la ara wa fà Ibrahim nígbà náà a wà ṣẹ́rí padà sẹ́mi àwòrà wa kí ni nǹkan tá a ṣe tàbí fọwọ́ ara wa fà kí wá ṣàwọn nǹkan tá a ṣe yẹn lè gbé fẹ́ wò kí ni àwọn nǹkan tá a lè ṣe láti lè jẹ́ kí àánú ọlọ́run ọba yẹn kó lékún tí ó fi bá wa ká tó pátápátá ọ̀kan nù rẹ̀ ní alikin atauba walikina batu ilallah subhanahu wa ta'ala atauba walikina batu ilallah subhanahu wa ta'ala. ìrónúpìwàdà kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ wa àti ìṣẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba. Ìkọ́lọ́run ọba sọ pé fàfíìrò ìlàlọ́ ẹ tètè padà sọ́dọ̀ olúwa ti ṣe Allah wa sọ́dọ̀ ọlọ́run. Lásìkò àṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run à ń ṣẹ́rí padà sọ́dọ̀ ìjọba à ń ṣẹ́rí padà sọ́dọ̀ àwọn agbófinró à ń ṣẹ́rí padà sí ọ̀dọ̀ ikọ̀ àwọn ọmọ ogun ní ọmọ mójútó ààbò ìlú àmì sójà police navy air force dss eh, Nigeria Army Intelligence Corps NAIC àti oríṣiríṣi tó là ń ṣe rí padà sí àwọn ìjọba tó ẹ pé èèyàn náà làwọn bí ju wa là ń padà sí ìmọ̀ọ́dà kìí ṣe táàpù tí padà sọ́dọ̀ ọlọ́run ربنا لا تؤاخذنا inna sina aw akhtana direct aya quran sura al-baqara wa aya pari olúwa wa la tu'akhidna inna sina aw akhtana tó bá ṣe gbàgbé ló ṣe wá tá a fi ṣe ọ bàbá ṣìṣe ni la tu'akhidna má rẹ̀ jẹ wá níyà ẹwọ lọ́lọ́run ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا àdánwò tó gbé bá àwọn tí wọ́n ti ṣáájú káwà tó dáyé mọ́jẹ̀ kí irú àdánwò yẹn mọ́jẹ̀ kó ṣẹlẹ̀ sáwà nílẹ̀ Yorùbá ti gbọ́ tí wọ́n sọ̀rọ̀ nípa àwọn ogun kan tó ti kọjá tó ń pè ní ogun sùnmọ̀mí ogun sùnmọ̀mí ni ogun tó yẹ pé òru ní dé nígbà náà fẹ́ ti sùn ilé tí wọ́n sì ń kọ́ nígbà náà jẹ́ ní ìbẹ̀rẹ̀ kókó kan ní ń pè ní ìbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ táwọn ológun sùnmọ̀mí bá ti dé wọ́n kàn rọra sàn náà sí ilé yìí lálẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni gbogbo ọmọ jóná gbogbo èèyàn ò sá jáde wọ́n sì máa kó wa lọ́ba àwọn tí wọ́n pa wọ́n pa àwọn tí wọ́n kò lẹ́rú ó kò wọn lẹ́rú àwọn dúkìá tó fẹ́ kó wọn kò inú ó sì da òru lẹ́ẹ̀kan náà kò ní ṣe èèyàn bẹ̀ tó bá gbèyé bẹ̀ ni wọ́n pa àwọn ayaba yìí tí bá rí kó rẹwà wọ́n kó wọn lọ. ó ti ṣẹlẹ̀ rí níbo nílẹ̀ Yorùbá wà yìí àsìkò kan àwọn ajogun àwọn ókèlórúkọ ọ̀fẹ́ tó ń pè tí wà máa lọ lọ́nà oko ó wọ́ ènìyàn wọn tí ń tẹ̀lé ọlẹ́yìn òní rí mọ́ ìwọ gan ó di eré ààrẹ eré tẹ́yìn ó fà òní ó kọjá abẹ́ tẹ́yìn ó mú torí pé ọmọ tó ti sùnà ìwọ gan ó fà mí bí ìyẹn bá jìnnà sí bá gbọ́dọ̀ ẹlẹ́nà sọ̀rọ̀ bá gbọ́tọ̀ ẹlẹ́mọ̀ṣọ́ ní tó fojú àwọn èèyàn rí ìgbà náà lọ́nà oko àti láwọn ojú ọ̀nà gbogbo ó tó di pé sọ àwọn ogun lọ́lá bá wọn kápá rẹ̀ àwọn ìpátá ló fẹ́ rántí lẹ́ẹ̀kan wọ́n ti àwọn èèyàn ní pátá láwọn ìlú alákòókò ń bí láwọn èèyàn bá ń lọ lọ́nà oko wọ́n kàn kó wọn ni o làwọn èèyàn ti ń gbé orí òkè nígbà náà wọn ìgbélẹ̀ ẹlẹ́ẹ̀ kálukú òkè là ń gbé gbogbo bá tún wá sọ̀kalẹ̀ kó lo oko wọn tí wọn bá ti rí mọ́ ìpátá wọn ti mú wọn lọ. láà تعمل علينا إسرا كما حملت على الذين من قبلنا عن gbọ́ngbà ìṣùgbọ́kàn wa lọ́bẹ̀ olúwa àwọn àdẹ́wò tó ti fáwọn tó lọ yẹ mẹ́kì ó kàn wá ẹgbàtà ń sọ wọ̀nyí nígbà àwọn jagunjẹ́ àwọn ẹni sáàbìsì ṣe ń wọ̀lú iná làwọn kan kàn dédé wọ̀ wàhálà dé nìyí wàhálà tó hàmìlìnà máa látọ̀ kọta ìlànà bí àmọ́ kò sí bí òṣè ní ìdẹ́wọ̀n àwò olúwa látọ̀ hàmìlìnà máa látọ̀ kọta ìlànà bí èyí tí ó ju agbára wa lọ mọ́tì dẹ́wọ̀n àwọn àdánwò tí apá wa ò ní ká mọ́jọ ṣẹlẹ̀ mọ́jọ wa. هذا الإنابة أو هذه إنابة إلى الله الرجوع الفراق إلى الله سبحانه وتعالى يقول هو يسان وهايا ويجي يجوا نبا نبا تيجي تبا تبا يتو يو بيوك نوا نبا لا تبوكي كسي نبا بلو رجال كيامو لهو يا معشر الجن والإنس inistatọ́tùm àǹtàǹfùdó min akùtọ́rì sàmàwà àti wàl'áàbù fàǹfùdó látàǹfùdó na ìlà bisolitọ́nù sábì ayé ààlà ìrọ́bìkùnmá tukàzìbá sura 55 nìyẹn suratu rahman ló jáàrì kìyàmọ̀ nígbàtí èèyàn àtàlìjẹ̀ mú tọ́lọ̀ bá kó wájọ bẹ́ẹ̀ni àwọn ẹranko wọ́n ti lè pẹ́ tí wọ́n èrò pẹ̀lú ẹranko dà ṣùgbọ́n èyàn àtàjẹ̀nú ò ní dá kankan èyàn wa náà láàjẹ́ àjẹ̀nú náà láàjẹ̀nú ò máa jẹ́ àmọ̀lẹ́kọ̀ wà dé wàjá àrọ́bùká wàlìmọ́là kù sọ́fà sọ́fà nínú àmọ̀ ìyàtọ̀ sọ́ àlú ìṣòro tó nàbà ọlọ́run sọ̀rọ̀ mẹ́rin wípé àwọn mọ̀lẹ́kà wà ọ̀rọ̀ ọ̀họ̀ àti ẹni tó jẹ́ kí ni olórí wọn mọ̀lẹ́kà jù ní wọ́n tún dé jọ yẹn wọ́n wà yí gbogbo wa kó mọ̀lẹ́kà ó sọ̀rọ̀ àjò ọlọ́wà ni yá máa ṣàròlè jíìn wọn ẹ̀yìn àgbáríjọ lè yìn àbájẹ̀nú ìní sàtọ́tún àǹtàn fúdù ayàkùrá ni mò ń ká òfin tí mò ń sọ lágbàwà ìní sàtọ́sọ́lọ́tún rahman ìní sọ̀tọ̀ àtùmọ̀ nǹkan òfudú ní akutọ́rí sàmọ̀wá àjọra tó bá kó ṣe é ṣe fún iṣẹ́ bá ní kápá ẹ̀ láti sá kúrò ní agbègbè sánmà àti ilẹ̀ fáwùsì ní ó yẹ máa lọ. látàfùdú na ilá bisolitán ẹnìkan ò lè yí ẹsẹ̀ padà àyàfi pẹ̀lú àṣẹ ọlọ́run jọ náà lẹ́nìkan fi lè yí. ó náà ní láyé ní ìsìn agbára kí ní ilẹ̀ fẹ́ nìkankan gbogbo nǹkan a ní nínú irinṣẹ́ ogun nínú irinṣẹ́ ẹ̀jà bẹ̀rẹ̀ látòrí ìbọn àgbékọ́pá àgbékọ́rùn pé lórí èyí tó ṣe é pé kò ṣe é gbé kọ́pá àlè ọkọ̀ play lérí APC Amos personnel carrier play lórí armored tank play lérí àwọn ọkọ̀ òfurufú tàbí jagun fighter jets both manned and unmanned unmanned spacecraft tó làwọn American ń pè ní drone gbogbo wa lọ ń lò ní ó ti wà tẹ́lẹ̀ náà ọ̀man yẹn pé kò sí èèyàn tó wà nú ẹ̀ tí ń wà èyí téèyàn wà nú ẹ̀ta tí bọ́n bá jẹ ti ẹ̀ là ń pè ní man spacecraft ọ̀man téèyàn sí lọ làwọn Amẹ́ríkà ló kọ́ ìrìngbé ẹ̀ wọ́n á pè ní drone tí èdè ó gbogbo ẹ̀ pátá bá ń lò náà ní àlàáfíà dà. torí náà fàtẹ́fù ìlọ̀lá kò síbú yẹ àti ká padà sí ọ̀dọ̀ tani ọ̀dọ̀ náà ní gbogbo àwọn ọ̀nà. ìtúbá ìlónúkúwàdà ìṣẹ́rí sọ́dọ̀ ọlọ́run gbogbo ọ̀nà. pípe olúwa láàárọ̀ lọ́sùn lálẹ́ ìwáṣẹ eré tí gowa sọ́ngbà kan Nigeria Prince. wọ́n lọ organize program sí láyé Abacha ìgbà àwọn àti rìn káàkiri tíjọba tó náwó rẹpẹtẹ wọ́n lọ síbi wọ́n là lọ ń ṣàdúrà káàkiri yẹ kọ́là wà ń sọ ò òrìgbé táwọn ìlú bá gbọ́ ní ìsìnkú ọ̀nà wájẹ̀ kan jìnnà akẹ́kọ̀ọ́ ń jọba pé ẹ jẹ́ ká tún wọn ṣàdúrà kiri gbogbo state capital Ondo state ni wọ́n ṣe láti rẹ́ ní stadium tàbí ní democracy park ẹ̀wọ̀n bí millions ìjọba ó tún kó kalẹ̀ wọ́n kó àwọn èèyàn wọ́n kó ọkọ̀ láti us local government abẹ́sà àjà ààrẹ ti ọ̀yọ́ state ní ọ̀lọ́ ọ̀bàdàn ògùn state abẹ́kúta bóyá ṣérò ní ọ̀lọ́ káàkiri èyí ń kọ́ là ń o sáàmù faramọ́ èyí wàhídà sáàlà kàíbàdì á ní فإني قريب أجيب دعوة داعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون táwọn èèyàn bá ń béèrè lọ́ọ̀ mi nípa mi lọ́ọ̀ rẹ̀ ànábì wọ́n ń béèrè nípa mi ní ọwọ́ tìrẹ ànábì ọ̀dọ̀ wọn ti lọ béèrè sọ fún wọn pé ìní kọ̀rí mo sún mọ́ wọn pẹ́kípẹ́kí أجيب دعوة داعي إذا دعاني mo máa ń jẹ́ ìpè olùgbè nígbà tó bá pè mí tó ní mùsùlùmí yìí fi lórí òkè gbìyànjú sára láàárọ̀ ẹni ìsinmi àwa mọ́ṣáláṣí ọ̀pọ̀lọpọ̀ ti lórí òkè láàárọ̀ kùtù ní òtútù àwọn òkè wá pọ̀ tó ń kálukú lọ ó dá lórí ìjọ kọ̀ọ̀kan ìlú kan bẹ lẹ́kìtì lẹ̀ wọ́n pè ní ẹ̀rì àwọn lọ sí ẹ̀rì oríṣiríṣi òfin sápọ̀ àwọn ìjọ àgùdà tó ń jẹ́ kátólíìkì náà máa ń lọ ọ̀ká ń bẹ̀rẹ̀ ìmẹ̀rí ohun alọ́bẹ̀ náà àtàwọn oríṣiríṣi ìyẹn kọ́ ní mùsùlùmí sọ ẹlẹ́yìn àràbábà lọ ń lọ rárá kò jọra wọn a fẹ́ lọ ṣe ìjọsìn ní ìrìn hajj ní àwọn ààyè a ti fẹ́ jọ́sìn ní òkè ní hajj omi ti ìjọsìn ní àwọn ààyè a ti fẹ́ jọ́sìn ní àrọ̀fà wàkọ́fù àhúnà lẹ́bí mo dúró síbí wà lè mọ́ òfin gbogbo ààyè pátá àrọ̀fà àyè àràfà ni ó sì níjọ lẹ́yìn ìjọ náà oṣù kéèló oṣù kejìlá oṣù ojú ọ̀run ìṣẹ̀lẹ̀ hijja àpáàkì ní ìṣẹ̀lẹ̀ hijja tẹ́ lọ kó dájọ́ ń bẹ̀ fún ìrántí ọlọ́run fún gbogbo ẹ̀ léèyàn bá lọ ọbẹ̀ ìjọ kẹwàá àbíjọ kọkànlá àbó lọ ọbẹ̀ ìjọ kẹjọ àbí kó tó dijọ́ náà àbí lẹ́yìn ìjọ náà tó lọ ọbẹ̀ àwọn ẹgbẹ́ ìgbàgbọ́ ẹni pé òkè ni ó jádùá ẹgbà àbí òkè ló fẹ́ gba àdúrà rẹ̀ tó lẹ́ ẹgbẹ́ mẹ́rin débẹ̀ náà kò sókè kankan tó èèyàn gùn bẹ́ẹ̀ o òkè kékeré tó wà bẹ́ẹ̀ èèyàn mélòó ló fẹ́ gùn wọ́n jẹ̀ ti bẹ̀ pé má gun òkè kìí ṣara ìjọsìn kó gun òkè yìí o. <laughs> ṣé tó tún ìlú kan so ẹ má fi òkè táwọn ọ̀nà sára ń lọ káàkiri nàìjíríà ẹ má fi yá kò jọra wọn o àbójọra wọn rárá ìṣòwò àti ìmọ̀ àwọn tí wọ́n òkè ilé òkè lọ wọ́n lọ pé ọlọ́run bẹ́ẹ̀ wọ́n fẹ́ kéde olúwa ní ohun rárá lórí òkè ọlọ́run sọ náà ẹ̀kọ́ àti ìní ìkọrí mọ́ wulẹ̀ wókè kankan kí ibi tó wà nù yàrá rẹ̀ mọ̀ súnmọ́ mọ́ṣíláṣí tà ń lọ ń kọ́ à ń lọ ń kírun ẹ̀rí kojú ojúmọ́ lè ní ẹ̀ márùn-ún lójúmọ́ láti ṣe ìjọsìn gbogbogbò ẹ̀sìn bí ta bá débẹ̀ ẹ ti rí mọ́m tó ń kírun lọ nínú ìrun ìgbà tó ní alága olúwa àwọn ọmọ rẹ̀ wọ́n tò sẹ́yìn ni mo kó wọn wá sí iwájú rẹ̀ àwọn ìṣòro wọn pé wọ́n ẹ ti gbọ́ orí nínú ìrun nígbà pé wọ́n ti hàn pé ìmáàmù yẹn ti ya wèrè nìyẹn lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n dé lókàn ni tàbí Allah Akbar ha olúwa àwọn ẹrúsìn rẹ̀ ẹ̀gbẹ́ muslim onímọ̀ kó wájúwájú rẹ̀ yìí ṣàánú wọn gbogbo ìṣòrí wọn báwọn tàn ìfìrèrè ni àbá ìsìn ó ti lọ́wọ́ àtẹ̀sẹ̀ wọ́n wá ti jẹ́gbẹ́ kan náà tàbá kí òun tán wọ́n lọ wá gbo fún ọmọ tí ó fi sùn bóyá ara rẹ̀ ó lè yá àti ọmọ lọ ìdájá sí lọ sí òkè fásíà ó lè yẹ wá lè wọ́ fún rẹ̀ láǹfààní àti ìṣàdúrà ń kan fún ara rẹ̀ lẹ́yìn tó wáyé rọ̀bí àdá ọlọ́run sàánà wa àwọn àdúrà bá ń kírun sáàyàn sàhákì kálukú àmọ́ bẹ̀lọ́ kò fún wa ní kíni àlàáfíà rọ́bì ìjì aláàbẹ̀lẹ̀bẹ̀lẹ̀dà àmìnà ṣe ìlú wa nílùú fàyàbalẹ̀ fàábí àtàwọn oríṣiríṣi nǹkan míì tààrí ṣe tó abala yẹn àwọn ìṣòro yìí dá wa padà sọ́dọ̀ ta ni ó fẹ́ dá wa padà sọ́dọ̀ lọ. nígbà ti bá agbára kan tí ò mú nínú rẹ̀ ni ó jẹ́ kí mùsùlùmí ó lè dúró déédéé gbogbo àwọn jẹ́ ń sọ pé ká padà sí ìdí ká padà wa. ìpìlẹ̀ bá ṣàlàyé lórí gbólóhùn ìṣe ìṣe yẹn pé kò kọ̀rẹ́tì pé ìṣe ìṣe ládùgbà ìwáṣẹ̀ tọ́lọ̀ ti ṣẹ̀ wá sórí ilẹ̀ ìyàtọ̀ jẹ́mánà sẹ́yìn ní pé bìgínì ìdèkàrọ́ ní ó dùṣẹ̀ ta wà ní pé ó ṣàṣẹ̀dé kìí ṣẹbọ là ń ṣe lórí ilẹ̀ ọlọ́run ni àìlà ń sìn Adamu lẹ̀dá àkọ́kọ́ ó mọ ọlọ́run sọ fún wàlá tàkùrọ́bà bí ìṣájarọ́ pàtàkù náà nínú bọ̀ọ̀lẹ́lẹ́ gbà tó fẹ́ wáyé ọlọ́run sọ fún wàlá tún fi ábùdí mùsàkọ̀rún wà mọ̀tá ìlà àhìn ọlọ́run ló ń sìn ó ẹni tó dáa lórúkú tí wá àṣẹ ìtọ́n ló dé ló sọ àwọn èèyàn nù olọ́lọ́run sọ pé ní húdà fámọ̀nì sábẹ́ àbùdá ìyà òun ọmọ ọ̀rán òjíṣẹ́ sí yín tí wọ́n mọ̀ tọ́ yín sọ́nà ẹ ń bá gba àwọn òjíṣẹ́ tó tẹ̀lé mọ̀nà mi láàkọ̀ fún ààrẹ ní wàláhùn yàǹzánù kò ní sí fòyà fún wọn kò ní sí bẹ̀rù kò sì ní sí bàbíjẹ́ fún òṣèré parí gbogbo òní jẹ́ sí wọn ọ̀rọ̀ òsì yé wọn. Kúrògbé wa torí náà ọlọ́run la mọ̀ láti àkọ́kọ́ lórí ilẹ̀ tá à ń sùn ó làwọn ọmọ tá a bí fi máa béèrè lọ wá ń kéke mọ́rọ́ igi wọn ó béèrè gbolo ti wá àwọn bá alákìídá ṣàlàyé pé fítrọ̀ tọ́lá ń sọ nu sọ́rọ́tù rúù súra ọgbọ̀n nínú kùrán àyà ọgbọ̀n fa'akim wajhaka lidini hanifa fitrata Allah ilẹ̀ ti fatọrọ mẹ́ta àlèyà la tabdila li khalqillah wàlákín àtúbàbọ̀ mẹ́sì láyà àlẹ́mùn dá ojú rẹ kọ ẹ̀sìn ìmọ̀lọ́nlọ́kan akim wajaka lidini hanifa dá ojú ni èmi yóò gbé ojú mi sí àwọn òkè sí òkè wọn ni má gbójú ẹ sókè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi ti wá kùránì ní rárá àti gbójú sókè nìdíìnì àníbà dojúkọ ẹ̀sìn ìmọ̀ ọlọ́run lọ́kan tí trọ́tà ńlá àdámọ̀ tọlọ́run àléhà dá wa dá wa ní àwọn ọmọ kéékèèké ni tí wọ́n béèrè àti wọn ní gangan igi ẹyẹ ibo ló ti igi níbo ló ti wá òkè ta ló dá sáà sọ fún ọmọ wa pé irin yìí o ògún ló dáa ni ògún ò bá rin láyé ni àrá tó sán dáàdé ṣàngó ni sójú èrò kára ọ̀sán kí wọ́n tó bí ṣàngó òòṣà oko tí wọ́n máa bọ́ tí wọ́n láwọn ṣèjẹ́ṣu wọ́n tó fẹ́ bọ òòṣà yẹn ní kàrẹ́ nìsín ní June kí nìyẹn June 20 àwọn èèyàn kọjú àǹtọ́ adíjẹ́ ẹlẹ́bọ ni mú torí pé ọdún ìjẹṣu ọdún bí wọ́n pè ní ọdún òòṣà oko ni tó bá rí wọ́n ti ń ṣe ìjẹṣu ẹ̀ kí ló dé bẹ́ẹ̀ ni kó ti wọ́jà kó tó di jọ̀hún oòrò rẹ̀ ló òòṣà ní ọ̀kọ́ jẹ́ṣu I still talk about that kí ni déètì òní seventeen tó fi ẹ̀ka sọ náà ọdọọdún làwọn ń sọ òòṣà ní òṣèkí ni ni ó kọ́kọ́ jẹṣu ìdí nìyẹn tí wọ́n fi ní kí wọ́n mọ̀ kó ṣu tuntun ọjà àbí tí wọ́n bá sọ ọdún ìjẹṣu wọ́n lọ léwo su wọ́n laṣu ìlú kọ̀ọ̀kan ló ní bí ń ṣe ṣe ní ìṣe tiẹ̀ lákòókò yìí nípa ọdún ìjẹṣu ṣùgbọ́n wọ́n jọ ní àṣà kan náà tí wọ́n ń ṣe ọdún ìjẹṣu àṣà nìyẹn bó wá ní ìṣe ìlú kọ̀ọ̀kan lọ́nà tó ń gbà ṣe é a ti sọ fún wa ìbòròpá tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ń bí àwọn ògòrí òkè òkútù pa lọ́ntí wọn wọ́n lọ wáṣú lóko lóko àwọn mẹ̀gún ẹ̀ mẹ̀gún làwọn olóòsà yẹn wọ́n wà pa àwọn ìwò síṣu oníṣu tí wọ́n wà tó bá dé olè kọ́ òòsà ló wá wa iṣu àwọn ló wà wọ́n á kó lọ sí orí òkè yẹn wọ́n gbé kòkò kalẹ̀ wọn ò ní bu ní sí wọ́n kò ṣìyẹ́ sínú kòkò wọ́n àdáná sí yóò jiná kò ṣe ní ìjìnà iṣu tuntun kò lómi láàrin ó ní ìyó gbẹ̀ ní omi ìyẹ́ ní òfìfè jìnà tí bá ń soṣù ìjẹ náà bá ìfòfin sí ṣù ìkòkò yẹn tó wá gbóná ti dúró nípò ẹgbẹ́ yan ẹ̀yàn ṣe yẹn pà ṣẹ́pà ìjìnà bàbá yan ni àìyàn gúgúrú ẹ̀ẹ́fẹ́ kóṣù sínú iṣu ìkòkò náà wọ́n rò pé ṣàyẹn bẹ́ẹ̀ rí wọn fomi sí oṣù náà tí ọkọ́ bọ́ ṣe torí kodò báyìí tèbí bàbá yan iṣu náà ni nínú àpáàdì ní ìkòkò kò ní fọ́ yóò mọ̀ gbóná iṣu yẹn yóò àdìgbà táà ń sún yóò wà dínà nítorí pé iná yẹn gangan òkan iṣu kò jẹ́ ó jóná ó sì jẹ́ iṣu tuntun tó mí pọ̀ lára rẹ̀ omi yẹn ò mọ̀ ń hó nínú ẹ̀ yóò wà di tó sì wọ́n àmọ́ pariwo iṣu kàrẹ́ mọ̀ bọ̀ iṣu àwùjọ àmọ́ bọ̀ gbogbo àwọn ìlú tó yí wọn pé wọ́n máa pè wọ́n náà ń pe iṣu bẹ̀rẹ̀ ìyẹn làwọn aráàlú wa ń kààrẹ̀ wọn kì í ra iṣu ìgboro fápin àwùgá náà tí wọ́n lọ ra sábà ara ṣù tẹ́lẹ̀ láti gbìn iṣu kó tó di pé wọ́n tó wá ń lọ sí àwọn ẹran kí lórúkọ ìkọ̀lé sátúndé kọ̀lé ìlú kan fún wọn bẹ́ẹ̀ tọ́jú máa lọ ra ṣù wọ́n gbà pé iṣu yẹn ò ní ipa torí pé àwọn ará òrùkó padà pé iṣu yẹn padà ẹ̀rí àkídà abúrú wọ́n pé iṣu ìṣòro ni wọ́n pè tó òòsà tí wọ́n bá ti wá jẹ́ṣù yẹn ni wọ́n tẹ̀ tó lè wá kóṣù wá sọ́jà ẹ̀sìn nílò kóńjọ́n gbogbo yóò dúró agbájẹ́rú kàrí báyìí ní ìsìn láàárọ̀ ọjọ́ yẹn wọ́n fi mú iṣu nígbà yẹn ni wọ́n fi iṣu tuntun yẹn wọ́n fi yí ògiri ilé wọ́n fi tìrẹ̀rẹ̀ wọ́n wà lọ kó ọkọ́ àti àdá sí ojú tò tí wọ́n pè ní ojú tò ní ipò tó rí ibi títẹ̀ máa ń wẹ̀ ní balùwẹ̀ ibi tó mi gbà jáde wọn kò sí wọ́n wà lọ dúnyán wọn àfún ọkọ se ẹ̀jẹ̀ wọ́n fàdà wọ́n náà ṣiṣẹ́ òjẹ́ tiẹ̀ wọ́n wà ké oríwọrí nílé kú pókẹ́ pókẹ́ wọ́n tún jájà kájì náà kánsẹ́lá àdúgbò kan tẹ pọ́jẹ́tì tó ṣe gbà yóò ṣe ní ìjà jẹ́ṣù pàtàkì èmi ẹ̀bọ ni kò ló kọ méjì ọdún yẹn gan nítan lẹ́yìn ìbáwí kan tẹ́lẹ̀ àwọn ọdún pọ̀ nílùú kọ̀ọ̀kan ó dá lórí irú ìsàfihàn bá ń bọ Ọ̀ṣun Òṣogbo ní ìsìn omi ọlọ́mọ yọyọ lọ́dọ̀ tiwọn odò tẹ́ jẹ́kẹ́ nìkan kan kó ẹja fún dídí ọdún kan ẹ wá lọ́bẹ̀ lọ́bẹ̀ ẹlẹ́dà ọ̀ṣà oúnjẹ ẹbọ sí ẹja oúnjẹ wá ń jẹ wọ́n ní ẹ̀rí ọ̀ṣun ti dáhùn àwọn ọmọ ẹja ẹ fún àwọn ọmọ làláàyè ẹ jẹ́ kí wọ́n lọ kó ẹja yẹn òṣàkóso tí ó sì mọ́là mọ́là ọkù gbogbo ẹja yẹn tẹ́ bá da ọbẹ̀ kankan sínú ẹkíjọ́tẹ̀ ìbọn ẹ̀ ní rẹja tí ó wà wọ́n ti kó tán mọ́là ó pa gbogbo ẹja yẹn ẹkùn ní jiná yóò jiná lọ́dọ̀ mọ́là ẹ̀yìn tẹ́ nígbà tẹ́ nígbàgbọ́ bú mi báwọn ṣe tan rẹ̀ èèyàn jẹ wọ́n ti sọ ọ̀ṣun group náà united nations something igbó yẹn lè lọ bẹ̀ sí nǹkan kan náà igbó tá àkẹjà tá àdúgbò lẹ́jọ́ ọ̀ṣun ní pọ̀ ẹ̀rọ àwọn aláǹgbá jẹ́ ń ṣe ń ṣe kì nígbà tá ìjẹun ẹ má ò ṣe pọ̀ bí aláǹgbá aláàmù kò máa ẹyẹ mélòó lẹ́rí tó bá wà jù ló mọ̀ pẹ́ jẹun lọ́wọ́ máa kẹ́ẹ̀ nípa orí yín gan ni ó rí so bí mo ń sọ́láyé lọ́dẹ ọ̀rọ̀ yà lọ bẹ̀rẹ̀ jẹ̀ṣù wọ̀nyẹn ọ́ ti lọ́rọ̀ ṣe ṣe mo bá dé tó dáa ìgbàtẹ́ wálẹ̀ ń padà sí yí gangan ni wàhálà ìwádìí ẹ má gbàgbé mo ti trace ẹ̀ ní pé àwọn nǹkan tá a sọ pé ṣẹlẹ̀ ti kódà jù bẹ́ẹ̀ lọ káwọn ìlú dahoro bí ìlú náà ṣe tún dahoro ní ìsìn èèyàn èèyàn ò lè lóko ẹ lè lóko irúgbà ló lóko àjẹ̀nú ni ń pè pátá sì nínú ìtàn pátá kan bọ̀ká gbé ìjúlẹ̀ ibi òun fẹ́ ló ń bẹ̀ ní pé nígbà yẹn ṣèbáyé ìtẹ̀lẹ́sẹ̀ ni wọ́n èdè pàwọn òòṣà àwọn ìgbà náà tó gbà wọn kalẹ̀ ṣé òòṣà tí ó gbà wọn nígbà tí wọ́n mójútó òòṣà bíbọ gangan tí ò lè gbà wọn lójú ìbọn torí bàbá àwọn ìbò gẹ̀ẹ́sì dé ìbọn ni wọ́n yìn lò sáfà lọ ẹ̀ẹ́sẹ̀ ò tí wọ́n máa ń ṣòkí gẹ́ sára lọ́bá tí àwọn ládàákò ìbọn tó yìnbó kó wá ọ̀bẹ̀ tó bá ìgbà náà àmọ́ ń gbà pé èkó dé ohun ìbọn lásán ló sàgbọ́ gbírígbì kò sáfà lọ ẹgbẹ́ gbogbo Èkìtì parapọ̀ wọ́n tó ń pè ní kíríjì wọ́n ní bí ìbọn yẹn ṣe ń rúnjọ ní nígbàtí èbò wá ń dá sí ọ̀rọ̀ ìbàdàn àti àwọn èkìtì parapọ̀ àwọn ìbàdàn yàn tí wọ́n ń pè ní kílódọ̀ wọ́n ń jẹ àwọn ajẹ́lẹ̀ wọ́n ń gba ìṣàkọ́lẹ̀ láì jẹ́ pé wọ́n jọ máa bẹ̀ tí wọ́n ń kó lọ ìbàdàn àwọn èkìtì àwọn apá àwọn ògèdè ń gbé agbógun gbòòrò àwọn fábùnmi òkè mẹ́sì mo ti rí ní àwọn píkṣọ wọn black and white wọn wọ bàtà báyìí àwọn kan kó ní aṣọ ògùn wọn gbèrò àwọn kan so nǹkan mí mọ́rùn oríṣiríṣi ìbọn náà wọ́n tún jọ gbà tí òyìnbó dé pẹ̀lú ìbọn tó tóbi kánọ̀ mi ń pè ní ìwọ̀ kiri jù kánọ̀ kálukú tú kánọ̀ òsà ọmọ ilé bí ó báwọn Benin ṣe burú tó yìí Benin the new kingdom wọ́n pè kí ní kan ní gbìmí máa fàkà ẹ̀báwọn àwọn èèyàn tí èyàn jẹ́ ọ̀pọ̀ tó jí òbá láà tí èyàn bá mọ̀ tó dàbí tí èyàn kan rí ámì kan bòrò kẹ́ẹ̀kan ló pa tí àti ìlú yẹn wọ́n lù wọ́n pa lọ àwọn ámì bọ̀ wá ní gbogbo wọn pa aláìmọ̀ kankan ní kí ni ó ṣe ẹmú àwọn tó bá gbọ́n nílẹ̀ sí ilẹ̀ yóò máa lọ ìṣòṣẹlẹ̀ yẹn nígbà tó èkó dé ni wọ́n pè ní Benin massacre I forgotten the year now lọ sí kan browse ìró ti rọrùn ayé john lè yóò lọ library kankan má lọ library wọ́n pa ṣéǹgì ìsinmi tó pè massacre ìbọn ni ìbọn náà ni wọ́n tó wá kó dé ìlú ní ìsìn gbogbo àwọn tí wọ́n fọ́nù àwọn okòwò ẹ̀ ṣé ó ní ìdí fún yàn kí wọ́n lọ kó yàn ẹnìkan ló ń fẹ́ sàánú ni olè kó nǹkan wá ẹ mi ní kí lọ mólè yẹn wá ìwọ tó ní tó bá mu dé sàn ní dúpẹ́ tó bá ní ní mẹ́rin ìmọ̀ náà ní oṣù máa béèrè pé kára fóun ọlọ́run kò ṣàánà so àsìkò yìí àwọn ìyẹn tí wọ́n pè láti wọ́n sọ lánàá tí ò wọ́ọ̀kì wọ́n tún ti ń pè wá sí ìjẹun ojú fẹ́ kásẹ̀ ọ̀rọ̀ nílẹ̀ torí time I spent thirty five minutes wọ́n ní ká lọ mọ́ ṣògùn igbé àfẹ́ẹ̀rí òkígbẹ́ ìbọn tàdá kígò wood na paper ò lè wọ́ọ̀kì báyìí tí ráwọn tó wá ń jìyàn bí òun ò lájú mọ́yàn mọ́ so wood na paper ò lè wọ́ọ̀kì bóyá iron na paper lórí bá lè ṣe iron na paper báyìí wọ́n ní wọ́n gbé ọba kan wọ́n mú wọn pa wọ́n lọ́ba yẹn pé nǹkan bá ga ní ah, ọba ní ní ẹ̀ lè gbé ní ẹgbẹ́ mi jùlẹ̀ wọ́n lọ gbé jù ní wọn lè gbé wọ́n fọ́ kí ní mórí ẹ̀ ní bàbá wọ́n padà nù. wọ́n kàn kẹ ẹsẹ̀ kó lẹ̀ ní wọ́n fọ́ orí ẹ̀ dànù ó kú kí ó dùn mọ́ mi ní oye sọ yẹn òtò lẹ́lẹ̀ mi ò kìí ṣe pé bóyá nǹkan tó ṣẹlẹ̀ yẹn dùn mọ́ wa ṣùgbọ́n nǹkan tó ń rò kó gbẹ́kẹ̀lé yẹn tó ń gbára lé yẹn lágbẹnu sáátà rẹ̀ bí Aya وقيل من راق وظن أنه لفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى ألم يكن نطفة من مني يمنى ثم كان على فتى فخلق فسوى فجعل من الزوجين ذكر والأنثى أليس ذلك على قادر على أن يحيي الموتى من يجي وجدك وكفاله ẹnìyàn fikú ti dé wọ́n wá ń béèrè pé wọ́n ní wàkílà ẹnìkan wá ní máa rọ ọkọ̀ pọ́fọ̀pọ́fọ̀ dà kó wá pọ́fọ̀ kó kú ìmọ́kù ẹ pé padà ta ní èdè ní kí àkókò mọ́ kú ta ń di òbá rẹ̀ ní pé ta

ògbódé wa lọ́gọ́lọ̀ kó ṣàánà wa tó irú àwọn nǹkan báwọn èèyàn ní ká padà bí i ní ìsìn ẹ̀ẹ́jì ta ló ti wá ń ṣe gbogbo àwọn babaláwo lẹ Yorùbá Àràbà àwíṣẹ gbogbo ìyàwó tí wọ́n jẹun àwọn dà lójú ogun ọ̀hún báyìí ní ìsìn tó yẹ káwọn awo tí wọ́n kóra wọn jọ tẹ́ pàwọ̀ àfáàǹsì tá a bá ń ṣe wà sí àwọn ọ̀ṣọ́ pàwọ̀ àlejò èdè àwọn olè àbí nǹkan àwọn tó mọ̀ pé káàmọ̀ bẹ̀lọ̀ kọ́lọ̀ ń sọ wà ní pẹ́sà àwọn ń sọ pé agbára kan ń bẹ ó yẹ káwọn àwọn babaláwo tẹ̀sí ilẹ̀ Yorùbá kẹ́ ti kóra wọn jọ yán lọ ahoro ẹ̀sí ẹ̀lẹ̀ lógúnmọ̀ ìjọ bẹ̀rẹ̀ ọ̀nà ibi táwọn bá ń dìdì gọ́gùnmọ̀ àkúkú ṣe wọn àwọn wọn lọ pẹ̀lú tẹkinọ́lọ́jì ọ̀nà ibi ìyá ìfọ́gbọ́dọ̀ gbọ́gbọ́ ìyá ìyá gbogbo ẹ máa sùn nígbà tó káàkiri sọ pé kí tí ìlú sùn lọ kí ní ṣòro bí àwọn ṣe rí ẹ̀ ìlú ládùúgbò sí lágbára tó gbọ̀n káàkiri kí tí ìlú sùn yẹn rẹ̀ ní mọ́ ní kí gbogbo àwọn bá ní ìlú sùn lọ ní wá ti wá sùn lọ́gbọ́n ẹ̀ka